ẹ bá ra búrẹ́dì bọ̀ ok kò sì rábọ̀ o tún rẹ̀ yí sí àbí nǹkan mìíràn náà ẹ máa ṣe bá ń lọ kó wá sí nìkan pé ẹ léyà bóyá ṣe ṣe pé bóyá ṣe ṣe ẹ̀yin náà ẹ dénú ok mo dénú. káyọ̀ mo ti náà mọ̀. ẹ bá ti á dé ẹ ra búrẹ́dì bọ̀ ni àárín ni. Hmm. ilé iṣẹ́ búrẹ́dì ò ṣiṣẹ́. wọn àdáná. wọn strike ọ̀dà náà mo wá ẹ̀yìn wọ́n ń tà ń bẹ̀ yẹn ah, ẹlẹ́yà ìbọn mọ̀ yìí pé ọ̀rọ̀ kan láti ti láàárọ̀ àti ìyànjú ẹ̀ tí mo ní ṣé nǹkan ṣe ń tẹ níkà náà ò sara sọ mo ń kí sara mi lọ́wọ́ mo ń kí sara lọ́wọ́ eh. lọ́wọ́ <laughs> mo fẹ́ kí sara mi dáadáa àníjẹ́ wọn gbọ́. wà láìpẹ́ sí nǹkan mìíràn tẹ̀ pé téèyàn náà wà ní ẹ̀dẹ́ nù ẹ̀ má bínú téèyàn náà bínú. Ah. ìyẹn ó kun lẹ́yìn. wà láìpẹ́ àsán ni. kìí sọkùnrin rẹ lẹ́ntì máa yọ̀ kúkú sẹ́lẹ̀ à. Ah. kìí sọkùnrin rẹ lẹ́ntì máa fi tí máa fi nira kan obìnrin rẹ̀ láì jẹ́ kó sẹ̀ kó sáà máa dèdè fi nira kan onínú oní tó bá ti ní níláárí pa ò ní ka wọ́n sì mọ̀ pípa ò ní ka. ṣé bàbá wa níláárí yẹn ó mìíràn pé wọ́n ti gbà pé wọ́n náà ní níláárí tó ju tiẹ̀ lọ. ebi àníyàn rẹ ni pé ó ti fẹ́ níláárí yẹn yóò fẹ́ rúbọ̀ mọ́lẹ̀ ó ti dájọ́ fún ààrẹ pé tí ò ní da nù. ọ̀fẹ́ níláárí ẹlẹ́yà fine wàhálà ìjọba ní mẹ́ta mẹ́jọ ní níjọ náà ó sì bọ́ sí kọ̀rọ̀ ń bí wé kí n bí wọ́n obìnrin ìyé tiẹ̀ bá ràn lọ́wọ́ ebi tó ń sọ ni pé abẹ́ rẹ ni kọ́lọ́hùn bọ̀ fi sí ibi wo jùlọ nìyẹn ń bọ̀ wá lọ wá ní tí ó fi kàn mọ́lẹ̀ ń. bàbá mi ní gbọ́dọ̀ bá ń sàdégùn kẹrẹ̀. àmín. gbogbo ikima lọ́lọ́run náà fi darí ayé ah bàbá yẹn kọ̀ ní ikima. wọ́n ní owó tá a wò yìí wọ́n ní parí náwó owó tà náà ní ìsìn ẹja fi júwe rẹ̀ torí tíjọ́ òun ti lọ kọ́bọ̀ òun tíjọ́ òun ṣùgbọ́n ní ìsìn ní náírà kan àbí wọ́n lè fi náírà kan wá rè lẹ́yìn náírà kan tí ó tún fi náírà kan lọ five náírà tó ju náírà kan lọ wọ́n lòun bẹ̀ ń bí lẹ́yìn yẹn kọ́kẹ́ ló tún kù wọ́n lòun wà ń bí wọ́n lẹ́yìn bá gbìyànjú náà wọ́n náírà bí súyọ̀ náà tọ́lọ́ dáadáa tọ́lọ́ ní kọ́nà sí five bí ọ̀bọ̀ bí. wọ́n máa ń sún wá síbẹ̀. tẹ́ẹ̀nì yóò sọ̀kalẹ̀ sí twenty sọ̀kalẹ̀ sí àgbo ní iná tẹ́ẹ̀nì yóò bí twenty ọkọ̀ yóò ìpadà o tún ná five bí tẹ́ẹ̀nì tó bọ́ bẹ̀ twenty sí bí níbí nkọ. ẹ ń gbókun fi kí kí ti yé nìyẹn ṣùgbọ́n bá mú ọ tọ́ takútọ̀ ọ̀nà tẹ́ẹ̀nì ẹ kò sọ̀kalẹ̀ mọ́ ní rí tí wà ní tọ́ọ̀nà wà nù. ògbóbìnrin kalẹ̀ ọmọ tí ó jẹ òkú gbẹrẹ wọ́n sì mú fíkín bì kan oúnjẹ tó wù ọ́. ilẹ̀ hmm, lọ́kà. tiẹ̀ ní dáhùn. ìdá. ó ti dáa tán. a hmm. n'i olóòkan ọmọkùnrin kan ṣe kíní ọ̀kan náà ọmọ akẹ́kọ̀ọ́ ni ó ti pẹ́ a mo mo mo tún lọ́wọ́ nígbà ń bì pé nǹkan wo ọ̀nà sàánú àwọn àti kọjá gbogbo yẹn ọlọ́run máa ń n bá lọ gbóúnjẹ lókè lọ́dọ̀ àwọn ẹlẹ́yà ọmọ kí gbé wá n bá gbé kalẹ̀ fún àfa ẹ̀jẹ̀ ná pẹ̀lú ìwọ ọlọ́run ọlọ́run sì tìlẹ̀ náà rọrùn ẹ̀jẹ̀ àti ẹ̀kọ́ jẹ ná a ó ní ẹ má jẹun jẹun ó ní àwọn tí ń bẹ ń lè ti jẹun àà àwọn ọ̀ jẹun àní ẹ jẹun ti yín ná kẹ́ni mà fún wọn jẹun rè. ẹgbẹ́ kọ́ mi jí iná. ó lóun ò ní jẹun àkùrẹ́ wọn ò ní jẹun yìí mo ní kí ni ìdí ó láti fẹ́ pé wó ìbá ká kí àná ṣerú oúnjẹ yìí. Hmm. àmàlà dúdú. tó ń bá jẹ ilé yìí owó yìí àwọn ò lè fi ṣerú ilé yìí ntí hmm. ẹ bó ń sọ ni pé ẹlẹ́yẹ ti kọjá ń ru bẹ̀ ẹ wá débi fẹ́ ń jẹrú oúnjẹ yìí ẹ bá ń bẹ lọ́n kébìnà lè máa jẹrú ẹ̀ lé mi. a ah, mo ní máa lọ máa lọ máa lọ máa lọ ẹ wọ̀rọ̀ ẹlòmí ò ní ẹlòmí ò ní ẹlòmí ah. yóò jẹun tán kó a tuntun ní mú ntọ́ra yóò jẹ lọ́wọ́. kó sá ti yí ohun tiẹ̀. ẹ bó ṣe máa jẹ kí inú èkó ah. máa jẹ kí. náà sì ń gbé fún ọ àárí jẹ. Ah. èpè kọ́ o owó ló gbé rẹ sí pé. owó ló gbé rẹ sí pé. àrònú ta fi lé ní bẹ́ẹ̀ dá làwọn náà ẹgbẹ́jú rẹ làwọn ń wò. Hmm. àwọn ọ̀lẹ́lómi tí wọ́n ń wojú ẹ̀ máa ro rojọ́ mímì ní ìròyìn pé kéèyàn fi obìnrin sílé tí ìṣe ajáde tọ́ mọ́tún agbọ́ àwọn tẹ́ pé wọ́n yẹ háyàwó wọn ò fẹ́ ṣe náà ni wọ́n fi háyàwó ẹlòmíì ń gbé tó máa hásán nìsín ló máa ṣe gbá wọn àtàwọ ní òjò háyàwó èyàn ń bẹ lọ́tọ̀ à ń bọ̀ ń bẹ yẹn ṣùgbọ́n wọn tó wá tó ń sàánú tó odò dídí èèyàn tẹ́ pé ìyàwó rẹ nìkan ìwọ lọ ń dá a lò. bàbá ló ń bàbá ẹ bọ́ọ̀tà yóò borí dúdúdú ní ẹnìkan ọ̀bọ darí mọ́ mm. o sì ń jẹ o sì ń mu o sì mọ bẹ́lẹ̀ àti ń jẹun. Ah, ah. Ah. lọ́ọ̀lì. òun kó bára rẹ̀ wà òun kó bá gbolé tó ti wá tù ú o tún ń kó bá dúgbò yìí tì í o wá ń kó bó léde fọ́. àpà. ọlọ́mọdé ìlú yẹn pọ̀ lórílẹ̀‐èdè o. àmín. Ah, kí ti tó da rárá bẹ́ẹ̀ bá rí àwọn ẹ̀yà tí wọ́n máa ń fìyà jẹ obìnrin láyé tí ẹ̀yà wọn bá yẹ pé ìtọ́pọ̀ nínú ẹ̀yà wọn ni ká máa fìyà jẹ obìnrin ọlọ́run sì máa ń dá àwọn ẹ̀yà náà sọ́tọ̀ yóò dá wọn sọ́tọ̀ yóò ẹ bá lè rí àwọn ẹ̀yà sẹ́ inú ẹ̀yà wọn ni ká máa tọ́jú obìnrin wà tẹ́lẹ̀ ya tí wọ́n ó ti dà ó ti dà ládà tí yóò yẹ sọ́nà lọ́tọ̀ ọ̀kan bẹ̀rẹ̀ àwọn haúsá. bẹ́ẹ̀ ni haúsá sì ti ń gbàrú ìyàwó rẹ̀ ti ń bẹ́ ń lé kété gbé ìyàwó láńlọ́ọ̀dù àbí kílẹ̀ eh, ń pe kásílọ̀ ṣàmànù mi. ọmọ yọ̀ọ́ nígbà tá àwọn kan gbélé wa lẹ́kùlé ń bí báyìí lágbèdè ń bínú lé wa ń bí. ẹ̀yin wọn fi gbé àpò ráìsì títì tẹ́bákẹ́yàwó wọn nulẹ̀ gbogbo nǹkan wọn ti rà lùtẹ̀ pátá wọ́n sì fowó ra oúnjẹ tán pátá ọ̀tọ̀ wọn jẹ suya ọ̀tọ̀ wọn jẹ kìnnì kan ọ̀tọ̀ ìyàwó sì ní kankan ń ṣe wọn ní kankan ń ṣe wọn lé náà wọn wà alárùyọ alárùyọ kọ wọn o. kí ló bá ti ayé àwọn Niger Delta jẹ́ nbọ́dọ̀ àwọn lẹ́kọ́ wà ẹ lọ ẹ má lé ọ̀rọ̀ wọn dáadáa ọkùnrin wọn ní máa lọ́sọ ọmọdé lẹ́sẹ̀ àlà obìnrin ní máa roko yọ lọ́sọ ọmọdé yọ máa mọ gbogbooro obìnrin náà máa roko. ẹ wá gbọ́dọ̀ ṣe yà lọ wọ́n yà dáhùn sórí lórí ẹ̀pẹ̀. ẹ má bò sí kọ́ra lódòdó la òsì nílẹ̀ yóò bá àjogúnbá ni o hmm. arúgbẹ̀ kan náà ni àjogúnbá ni ilẹ̀ Yorùbá wípé ẹ má jòbí yan ẹ má bòmí láyé kọ́ máa ga lọ o ìsinà ni ìsinà máa ga léyàn lórí yìí o orí ibú tí Yorùbá jogún nìyẹn wà láì kìí ṣe nǹkan rí. irú ọkùnrin bẹ́ẹ̀ wájú lọ fóró tọ́lọ́ fóró tó sì yàtúkà náà pa àwálẹ̀ náà ni. left right náà wọ́n ti lójú kan náà left right left right left right náà wọ́n ti lójú kan náà bídé ń ga náà máa lọ rẹ̀ tó pé àníyàn rẹ̀ ọ̀dà tó bìnrin tó gbé sílẹ̀ hmm. àdébòmíyàn bá dáa kọ sílẹ̀ kọ sílẹ̀ kọ sílẹ̀ ah, ah. Ah. kọ sílẹ̀ ìjọba bá tiẹ̀ lọ yóò kó bọ́ ẹbẹ́ yẹn òṣòro mọ́lẹ̀ òòjọ́ lọ jẹun ọ̀dẹ̀ fún ló jẹ. ọ̀kan nù tá a fi ga láyé lóbìnrin. sábàbí pé à ń tọ́jú obìnrin ìbẹ̀ ẹni gbẹ́gbà yóò bọ́ tọ́jú obìnrin ẹ wo ohun tó mi dààmú wọn lọ́wọ́. ọ̀dọ̀ wọn wọ́n di wọ́n dẹ hàn náà wọ́n di wèrè. ní àrùn kan bọ́pin bá sì ń ṣe wọn bá tó lè ṣe fóbìnrin lóbìnrin bá wá dẹ hàn náà àákírọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ọkùnrin padà borí ẹ̀ kan yìí yóò padà fẹ̀yìn ẹ̀ nílẹ̀ kan yìí torí pé àdàbí ó bí àdàbí pé tí ẹgbẹ́ mi bá sẹ̀tọ̀ mi fún ọ ló yà kù ẹnu ọ̀ya kó tu sílẹ̀ ẹnu ọ̀ya kó tu sílẹ̀ nìkan ni ọkàn jẹ ó tu sílẹ̀ obìnrin ti tà ń tu sílẹ̀ tẹ máa ń sọ fún ẹ pé kọ́ lọ háyàwó ẹ tiẹ lọ́pọ̀ jù ńbẹ̀ nù àná ìwọ jọ gan mọ́ ọ lọ́tàn kò ní í ṣe é hámọ́ kò ní í ṣe é lé lọ ètí yà ń tọ̀ ẹ̀sẹ̀ tó ń tọ̀ rò yẹn nígbà tó sì júlọ nìyẹn yọ gan tán yọ gbòkò tán ìyàn bá wọn. ọ̀rọ̀ míì wọ́n nígbà tí ọba adéke ọlá ń kà á lé isa lórí pé òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí inú ń tọ́ka fún ni pé àìsàn tó lágbára jù nígbà náà ni ká bímọ ní aki kí wọ́n bímọ ní akímọ́ à kọ́mọ́ gbójú wáyé ó sì ń sojú síbẹ̀ àwọn àfáà kan ní akímọ́ à yẹn ó tún lè jẹ́ pé ntí ń bẹ lábẹ́ rẹ̀ nígbà náà tó ń ṣẹlẹ̀ ni pé ẹlòmínà ń bẹ tẹ́ pé ó lójú náà ó ní ojú síbi tójú wà but kò rí náà kò rí náà ìmí ń bẹ akísù lọ́rọ́ rẹ̀ ime ìrìnà lóru ọ̀sán yóò rìnà ìmẹ́ ìrìnà lọ́sàn-án òru ni gbogbo ẹ̀ ní ànábì sá ń tọ́jú ńgbà náà. àbúrọ́sà àbí àrùn ara àrùn ẹ̀tẹ̀ tí awọ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni awọ wọn padà sípò rẹ̀ asọ̀láyà yìí pé njẹ́ pé ní abúrọ́sà ni kí ara dá funfun tó wáyé pé funfun máa ló ń sẹ́pẹ́ rábáwá ni tẹ́ àbí funfun ẹ̀tẹ́ tí wọ́n yá àjòdì kejì àwọ̀ wọn náà ni funfun ni ṣùgbọ́n funfun ẹ̀tẹ̀ yá jẹ́ funfun ọ̀tọ̀ lára ara funfun yẹn yá dá funfun ọ̀tọ̀ mọ́ndàlá àwọ̀ ní kọ́ má pé méjì níbi tí ìgbé pé méjì káwọ̀ má pé méjì níbi tí ìgbé pé mọ́ndàlá tẹ́ bí tí ìgbé pé méjì wà lọ méjì wàhálà dé ọ̀sẹ̀ wa ń dún ní ìsìn ọmọ ti dà báyìí tó ẹ jẹ́ pé ibìkan pupa ibìkan funfun ibìkan dúdú wàhálà dé ó fà kan funfun tó ẹ jẹ́ pé ibìkan lọ dá funfun ju funfun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà dé èèyàn bá wọn. suratul ali moran aya forty nine ẹ lọ sí kalẹ̀ àkíyèsí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ń pè wá sáwọn afá pè wá sí pé ńgbà tí irú ọ̀rọ̀ yìí náà ṣe inú. No ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كآيات الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين أسوأ ẹ dákun wọn tó bá gbé pa ń lọ kọ́ nà sókè. ok ok ẹ ṣeun ẹ kọ́ alẹ́ padà. tó ibi tí wọ́n ti kà sí pé a ti gbé wa ti síbẹ̀ ali imran forty nine a ti sè a fi ìgbà tí wọ́n kà á wọ́n wàá tó ka ibi àwàlọ́wọ́lọ́wọ́ ń sìn káàkiri àkàtán ìbéèrè ni pé. irú tí ń bẹ́ ń bì irú tí ń bẹ́ ń bì tí wọ́n kàtà ń sìn ọ́n bẹ́ ń bì ẹnkú fẹ́ kà yìí ẹ dákun ẹ̀ńtọ́ bá mọ ìyàtọ̀ tí ń bẹ́ ń bẹ̀ pé a ni one ten اسرك إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك أحا. إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل أحا. وإذ تخلق من الطين كأية الطير بإذني أحا. فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمى والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين تعال يا زوان به ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ọ̀ka ẹ̀ka rẹ̀ kí ni àtọ́ bẹ̀ ẹ̀ndé ẹ̀ndé ẹ̀ndé kí ni àtọ́ bẹ̀. níbi eléyìí kò sáláwù mìtì ọ̀dà ẹ̀tẹ́ rínu ẹ̀ka rẹ̀ náà kí ni àtọ̀. yes mi barakada ofik ọ̀kàrì ìyún ká wá ń fẹ́ ìyún ká ń wá ọ̀kàrì wọ́n náà gbà ọ̀kàrì ìbí tí táwọn wá yẹn ahan ẹlòmíì naam. ya. ya.

ok. má ti tíwájú àlebèrè àlebèrè àná ó lo yí lẹ̀. ó dà ìyẹn kọ́. naam. yà. ọ̀kan kan bò. ó pọ̀ ok ìyẹn kọ́ naam ya ya ya ọ̀dà pé òsì lẹ́yìn yìí báyìí naam. a ní àkókò lákùn. yìí ńlá. yà yà. Ya. Allah. ẹ káre ẹ káre eh, ok ẹ bá kàn gbé. Hmm. naam kí ni ẹ ẹyin kọ lẹ́yìn ni lẹ́yìn ni. yà yà ẹ káre ìyẹn kọ. naam. òǹkà ńlẹ̀ ok ẹ káre òǹkọ. náà lẹ́yìn bí náà. nínú sọ́ọ̀tù alẹ́mọ̀ràn. yá. ọlọ́run ló wà yà. yà ẹ káre nkọ. ẹ yá fílẹ̀ báyìí. ẹni tí ó rí kò ní jẹ́ ẹni tí a ní kọ́kà sí kwan nìkan máa wá kí. ó jẹ́ kí n jókòó tẹ̀síìrì náà. tí èèyàn bá rí báyìí ó yẹ kẹ́kọ̀ọ́ ti jókòó tẹ̀síìrì náà ni. àwọn àlùfáà wa ti ń kọ́ tẹ̀síìrì ọlọ́ba ti ṣe dáadáa fún wọn. àmín. àwọn sẹ́kìlá àdìgá ń bá di kẹ́ máa ń gẹ̀ wọ́n. àmín. a iṣẹ́ ńlá wọn ṣe. ẹ tí n bá sọ ní ìsìn yà pé ah, ó ti fojú hàn o ẹ àmọ́ ó fojú hàn rí i. Ah, nínú alimurana eh, nígbà ń júwe agbára rẹ̀ lára yíza ẹ̀ẹ̀mejì péré ìlòlò ìsìnì ń bẹ níbi ẹ̀ẹ̀mẹ ìlòlò ìsìnì alimurana yísá ní sọ̀rọ̀ olùyí sínú lẹ́ẹ̀mejì àmúgbọ́nà gangan sọ̀rọ̀ nbí tí pé mo ti fún ọ mo ti báyìí fún ọ ọ wa lọ lẹ́ẹ̀mẹrin ti fẹ́ tọrọ àdúrà orígun mélòó lára yé ní. mẹ́rin. mẹ́rin. abẹ́lẹ́ balẹ̀gọ́lá kó fi ìyọ̀ǹda rẹ̀ bá ní kóore wá ní gbogbo mẹ́rin. amiina. níbi wélo mẹ́rin tó wélo mẹ́rin yìí ó lo ìsinu rẹ̀ lọ́nà mẹ́rin nígbà mẹ́rin ẹ bá kà mẹ́rin ni ó jẹ kó àwọn afa wọn lọ́lọ́ ń jẹ́ wa gbára ìtanyányá ń bẹ̀ yẹn. Ah, abẹ́nú balikola aya one ten yìí aya one ten yìí àbẹ́ka yìí pé gbogbo wa lọ́lọ́run bí ajókòó gbọ́tẹ́ sírì yìí gbogbo gbà tá a bá ń kà láyé láti fi bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí sàmà yọ̀ǹkà náà fún wa. amiina. wọ́n náà nù ọlọ́run. ami. torí pé ọlọ́run sọ fún isa wípé òun ṣe báyìí pẹ̀lú ìyọ̀dà mi òun ṣe báyìí pẹ̀lú ìyọ̀dà mi òun ṣe báyìí àwọn àfáàní ká kéèsì mẹ́rin ló lò ń bì méjì ló lò lọ́hùn òun ò gbọ́dọ̀ lò tán òun kò ní a kì í lo nǹkan ní nǹkan tán abatọlọ bá fẹn yọ yan bá yá yẹn ní nǹkan á lò díẹ̀ láforí nǹkan ẹnu rẹ̀ ọgbà kó lo mẹ́rẹ̀ẹ̀rin tán ohun tó ní nǹkan náà ló tó lò tán abẹ́lẹ́wọ̀n àdìjọ́lá gbogbo ohun tí wàá ń bẹ nìkọ̀ọ̀kan wàá nú jẹ́ lónìí àbí tí ń ta wa láyà àbí tí ọ̀tí alọ́rùn fi agbára rẹ fẹ́ pé nífi wà lára gbogbo nǹkan má dàbá di yíwara sí tá a fẹ́. amiina. gbogbo tí wàá ń dùn àánú lẹ́nìí láyà lọ́mọ níṣẹ́ wa ní ìmọ̀ wa tẹ́fẹ́ òfin dùn àánú lónìí pẹ̀lú yọ̀ǹda rẹ̀ mọ̀jẹ̀ ọ́ padà tó gbà wà jẹ́ mọ́. àmín. wọ́n la wọ ọlọ́run. àmín. wọ́n àyàdúà ni a tọrọ àdúà ọ̀kan ló ń bẹ̀ má ìtàsí tọrọ tẹ́tẹ́ sẹ́yìn ìwọ̀n bá wọn. ìtàsá lọ sọ ní ìsìn ìgbà tọ́lọ́ wọn bá àlékè ọlá sọ yí pé wàyí sí kàfáfùtù bani Israila anka Allahu akbar kabir ọlọ́run ni mo kó ọmọ Ísírẹ́lì mo kó wọn lọ́wọ́ fún ọ mo kó wọn lọ́wọ́ fún ọ mo so wọn lọ́wọ́ pọ̀ fún ọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n ní. haradu kọtìlàwù wọn fẹ́ pa isa ó ṣe nǹkan ìmọ̀ ṣe nǹkan ìmọ̀ ṣe nǹkan ìmọ̀ débi pé ó yẹ kí wọn gbà lágbàtà wọn àti pé ikú lọ ya ibi tí wọn tó jẹ́ olórí bòbòdé ńgbò tó wá lọ tán mọ́ wọn lọ́wọ́ tí wọn ò tún wá rí mọ́ wọn nígbà náà ọ̀dọ̀ lọ́hùn. njọ́ tí ń bẹ láàrin wọn tó yẹ ká pàlẹ́ ká fún láàyè ká sàn ká ràn lọ́wọ́ ká gbà fún tán wọn làwọn pa wọn ò rí pamọ́ wọn lọ́dọ̀ lọ́hùn gbogbo ẹni tó bá lé ọ lé ọ tí ò rí ọ bá mọ́ ìtí wọn padà dànù àfi kéèyàn kíyè sára fún wọn because wọn tún fẹ́ padà kó bá ọ wájú ọlọ́run tó gbọ́dọ̀ ń bọ̀ wá bí sálẹ̀ rè ní ìsìn pẹ́sẹ́ ọ̀rọ̀ nígbà máa pè ọ lọ́lọ́run fún wọn. tí ìbá ṣe pọ́lọ́ ọ̀nba tó ti nímọ̀ gbogbo kọ̀kọ̀ tó nímọ̀ gbogbo nǹkan so tẹ̀wọ́n jìdá bá fún tóbi pọ́lọ́ tó wá fẹ́ ọlọ́run mà pé sọ bẹ́ẹ̀ o àmọ́ káwa lè kẹ́kọ̀ọ́ mbẹ́ yìí pé tẹ́ a lọ́rùn gbogbo ẹni tí bá ń wólẹ̀ fún wa tí ń forí kalẹ̀ irọ́ ní ń pa má bẹ́ẹ̀ ti ni ni à ń kólẹ̀ ìwé là ń ọmọ ẹni àti tv dùnú ti dùnú tv ń ṣe mọtẹlẹ ọ inú ọgọ́rùn ti pa ti pa lẹfirogun àfi òsì o tó gbọ́dọ̀ rire kò ní yẹ kò ní ipò tí ọmọ kùrò kéèpẹ táyọ fi tán ọlọ́nkà àmọ́ nù wọn. àmọ́ pé tinútinú inú kọ́ yẹ pé àwọn kan tọ́lọ̀ ń kó tì ọ́ lórí ire tí wọn ò yẹ tí wọn ò gbò tọ́lọ̀ ń jọ dójú tì yín torí tiwọn níbi wá ń ṣe bí ẹni retí ọ. wọn kó wọn kábùkù lọ́wọ́ wọn. torí pé ń jọ́sọ̀ yẹ kó dúró tí àlàfo rẹ̀ tí etí tí ìbá dín kankan jọ náà tí ìbá láǹfààní kò dúró jọ náà. gbogbo ẹni tó sá lọ ní padà bọ̀ nígbà nǹkan bá padà ju nǹkan lọ ọlọ́run wa ń kí à ń lọ pé sẹ́yẹ́rì o ìsá tọ́yẹ ká pálẹ̀ wọn àpálẹ̀ wọn làwọn pa ni o ìgbà fún gbogbo lọ́mọ́ lọ́ ọ̀nà ọlọ́run ni. Hmm. àwọn àfáà ní ti báyìí pé èèyàn bá jẹ́ ní ibú yányá tó lórí ibú pọ́nbélé a gbà pé ọ̀gá àwọn olóńpa a gbà yí pé ọ̀gá àtòun ọwọ́ apàtẹ́bà náà wọ́n àtún pé máa ṣe pa sójú wájú báyìí. bẹ́ẹ̀ kàwá gèlè bù wọ́n àgbé wájú o àwọn tí ọ̀họ́ dànù. ńgbè yẹn sí ọ̀gá tiẹ̀ báwọn tó ní ọlọ́run nìyẹn ẹ bá o kí á ń tiẹ̀ kí n tiẹ̀. kí ni òní fi kí ni òní fi wọ́n ní ńgbà tó di pé àní Musa ṣe ìmọ̀ yìí tán ní a bá lọ pé mítìnì ìwé rẹ̀ pé ọyẹ káwọn pé ìjọ orí ibú òní wà ká má rí asikahun ìsìnbà àzà. àṣìkàn ha. ẹnìkan yọ̀gọ̀ orí ibú ń bẹ òru ebè. Hmm, òru bèbè. ó nìkan kọ́sùkò nìkan la rí asikahun ni akọ́ni ẹ̀rí dáadáa wọn pé àwọn làwọn lè ṣe. Ah, ọlọ́run ọ̀sẹ̀ máa gbé àwọn ẹni ọlọ́run borí bákan náà àwọn èèyàn òṣìṣẹ́ máa pétépèrò ha àmọ́ kọ́ni kánjọ́ kan jẹ́ rántí. ọlọ́lára lọ́wọ́ àtúnyíká ọ̀tá òkò kan yẹ ọ̀tá òkan lẹ̀ bá pèsè bá ń pèsè làwọn lọ́wọ́. ọlọ́run là wà lọ́wọ́ àtúnidá ọ̀tá ọ̀pọ̀ káyé àwọn dàrú kalẹ̀ bá pété bá pété láwọn lọ́wọ́ wa. olórí ibú wọn kẹ́lẹ́ bá àríṣẹ́ ẹbú ṣe wọn ó sì rọra wọn lẹ̀ ibi tí ó yẹ kí wọ́n dé mọ́ wọn mọ̀ débẹ̀. Allah. wọ́n mọ̀ débẹ̀ torí àníyàn bú tí fẹ́ ṣe ọlọ́run a sì mú wọn mùkúmù apá wọn pakúpa afẹ̀sìn wọn hàn sára ayé. pé wọ́n jalè. yóò hu òkú ọ. èrò hmm. òkú ọ. ọlọ́run àwọn ó ṣe fóònù ẹ̀ ṣe ọ̀nà ẹgbà ẹgbà ẹ̀ fi ibẹ̀ yẹn lẹ̀. ní bá ń sọ ìsákẹ́rì kì í gbébì kan kò nílé kò nílùú kan wọ́n máa ń wá pé bo ni yóò wà lọ́la torí kò ti lọ ó ti lọ kì í ṣe pé bóyá ọ lọ sàn padà bọ̀ rárá o ìmọ̀ lọ inú ayé lọ ń tiẹ̀ ni kò sí àrìnwò ẹ̀yìn àmọ́ wọn àti yẹ́ ẹ̀ ni wọn àti màmá rẹ ni kólókólókólókólókólókóló yẹ́ ń tẹ̀lé kíni bàtí ṣe tán bí o tó ń lọ nìyẹn kì í kó bóyá níjẹ́ ìsúnmọ́ àbọ̀ ẹ̀ẹ́dẹ́ oṣù kan ọdún kan rárá o ti lọ ń bẹ̀ yóò ti lọ nìyẹn ẹ máa ń sọ gbogbo ló lè wà kò lè tí ìsáyé communication báyìí ń gbà yẹn pé ká máa pèpè ń bọ́ lọ́wọ́ wọn tẹ́málẹ́lù bíi wọn á ní ọtí kóun bíi tàbí gbà wọn á ní kètí dè bíi tàbí kiri kan wọn sàn kiri kí ọ̀tá máa dààmú o. kọ́lọ̀ yẹn wọ́n kórìí dààmú tó yí wa. àmín. wọ́n bá lé lé lé lé lé ń bò díjọ́ kan wọ́n sáré gbé ìlú kan lọ́wọ́. wọ́n bá lọ ka mọ́ bẹ́ẹ̀ àmọ́ ànábì isa nígbà yẹn pé ń bá wọn gbé kí ló bá ń gbé pẹ̀lú wọn kò sí dámọ̀ kíá kò sí dámọ̀ pé ire rárá akadẹ akadẹ ti gbà wọn ti gbà fún tẹ́yẹ́yẹ́ pé gbogbo ìjọba ń lọ láyé àjọ lọ ni àwọn hawari yìí náà rẹ̀ kàbíyèsí ọba lọ láyé wọn lọ ni láàrin wọn ẹ lè mọ̀ pé yíṣàrè ẹ lè dá sáfẹ́ ṣe iṣẹ́ rẹ̀ tán yàn àyè tuntun mọ̀ pé ìsáré gbogbo ẹ̀yà láyé sì máa ń jọra wọn gbogbo ẹ̀yà láyé bá ṣe wáyé nìsín lójú ra wa la mọ̀ pé eléyà tó fi lé táà fún bá fẹ́ wà ní ìsìn wọn mọ̀ wá láti máa jẹun lóje pẹ̀lú pásítọ̀tù yẹn tí a máa wà ní pásítọ̀tù gbàgbé láti ẹni tí mẹ́mẹ́ kò gbé lọ wọ́wọ́wọ́ àní náà ni bó ti wọ́n wọlé dáàmà báwa ní ìsìn dáhùn náà máa wù wọ́n jọ ń lọ bẹ́ẹ̀ wọ́n jọ ń lọ bẹ́ẹ̀ wọ́n jọ ń lọ bẹ́ẹ̀. ńgbà àdìjọ náà bó wá ni àwọn òṣè ní ìsìmú làwọn òṣè ní ìsìpa wọ́n débi ìlú tó wà wọ́n délé tó wà ńgbà wọn ń pa yí pé òun àtàwọn àwárí yúnà rẹ̀ ń bẹ nínú yàrá báyìí báyìí tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́. á sì wá kì í táwọn ò ní kí òfurufú ìkànnì wọn ní ẹfin ẹdarùndarùn ìwọ wọlé tì wọn ìwọ jókòó tì wọn ńgbà wọn bẹ lọsẹjú márùn ìwọ ti dàmà wọn ní kọlọ títóbi Ọlọ́run gbogbo ń bá lẹ́mìí kó n fẹ́ ṣe kejì ń léṣe òun fẹ́ yọ̀rọ̀ kejì ń rú gbọ́lọ́sàn yìí pé ìwọ lọ̀rọ̀ rẹ ó dàrú. aláwọ̀ yìí la kò yàtú bá ló kù. ọlọ́run ò rí bá wọn wàláì gbogbo kan ọ̀rọ̀ ọlọ́run ọ̀dàrú o sẹ́ẹ̀rí bó ti wọlé báyìí tí wọ́n ti ń gbọ́rọ̀ ẹnu wọn ọlọ́dẹ̀ gbé gbogbo tí ń bẹ lára yísà pátá ọlọ́dẹ̀ gbé sí lára ó dẹ̀ bọ́ sí lára kó lè wá mọ̀ pé tòun ti bàjẹ́ ojú ẹ̀ náà wá ní ẹ̀yíṣà fi sọ̀rọ̀ yìí pé tó a nǹkan kan ti ṣẹlẹ̀ o ẹni ọwọ́ wá yìí nǹkan kan ti ṣẹlẹ̀ ẹ̀yin yòókù tó à ń pètèpèrò pé a tó ń lọ bòmí ń lọ mọ́ ibi mo bá dé ìdá báyìí ṣé gbogbo ń tá a fi ṣe yìí ibi kẹ wá pa òun náà ló tó kù òun lọ báyìí ẹ yòókù ẹ mú tuntun sẹ òun ti lọ báyìí ta ni ó gbà sẹ ta ni ó gbà sẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ yẹn tó pọ̀ gan tá a fà sọ fún wa ṣùgbọ́n bí a fẹ́ yọ olúmọ̀ yìí pé òun ti lọ wọ́n ní gbogbo ẹni tí ń bẹnu yàrá ń báyìí ni wọ́n rí ibi àjà ti lu tó bá lọ ìbí nǹkan dé lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé ó ti yá màbọ̀ ó sì gbé lọ bẹ́ẹ̀ ha ha ha ha ha kí wọ́n ṣe arabi wọlé. pé ẹni tí wọ́n rán wọlé iná ni wọ́n bá ń lẹ̀ tó jẹ́ pé ó ti di isa iná ń pè òun ṣe isa o òun ṣe isa o òun ṣe isa o pé à à ń ta isa à ń ta isa nígbà òun là ń mọ̀jọ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àjọsọ̀ kankan ó tún gbé dán rẹ̀ dínú ó tún gbé dán rẹ̀ dínú. òun aramu wọn ni wọn alùpà kàn má gbélé ọlọ́run ò gbogbo ata ń bẹ́ ń a ṣe àdúrà méjì. a ṣe àdúrà yẹn lọ́nà kálẹ̀ tàn mọ́ gbígbà rẹ̀ kálẹ̀ tàn mọ́ pé kọ́lọ́hún ó gbà á. a kọ́kọ́ ṣe àdúrà kan tí ó jẹ́ kí àdúrà tá a bá ṣe ọ́ gbà. àdúrà àkọ́kọ́ ni pé ọlọ́run mọ́sàwá náà lẹ́yìn tí ó sọ pé kù tí èkejì wọ́n gbà. amiina. torí pé tẹ́ pé a bá lọ bí àdúrà tààrà yìí pé. kípa ọ̀tá mọ́ka wa tọ́ ẹ pé òun tì náà lọ fẹ́ hàn nìkan lè mọ̀ nǹkan. ẹ jẹ́ àfi àdúrà àkọ́kọ́ yìí yọ ọrú ẹni báwọn lẹ̀ pé òun ò sínú àdúrà tá yìí. ẹ máa pé bẹ́ẹ̀kejì rẹ̀ ó ṣe ṣubú ní ìsọkùnrin ló ń tì ló ń tì àkọ́kọ́ ni pé kọ́lọ́ kọ́kọ́ yí padà nìyẹn. ibi ọlọ́run ṣe mí ma mo dúpẹ́ òun náà ní péjẹ jù bẹ́ẹ̀ lọ èmi ò ní pẹ́kẹ́kẹ́jì mi wá ń fò kó n so ẹni gbẹ́kẹ̀ kòtò fún yàn mọ́ sí mi ẹni kòtò fún yàn. adó àkọ́kọ́ nù ọlọ́mọdégbà adó o àwa sọ̀rọ̀ anabi yẹn sọ pé bàbá ṣe ti ọlọ́run a lè fi tọrọ àdúrà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run gbogbo ẹni tí bá ń sọ pé kùbí bá gbà. ọkùnrin ló ń tì wá jẹ obìnrin ló ń tì jẹ ọ lágbára kò lágbára ọlọ́run o má jẹ kó rí wa gbèsè. amiina. wá bá ní hàn lè mà. amiina. tiwa fi tiwa kọ́ wọn lẹ́kọ̀ọ́. amiina. ó lànà ọlọ́run. la hawla wala quwata. illa billah fásitì àkànjẹjẹ. naam ọ̀rọ̀ àná tá a sọ tì nípa ọ̀rọ̀ Sudan mo tiẹ̀ tó wá pe Sudan lónìí mo pe àfa wa mo kà dá mu lọ́hùn wọ́n tiẹ̀ tó wá tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ń tọ́ ẹ pé ó wà lágbára gan-an ah ọ̀fọ̀ tẹ̀mílẹ́mi díẹ̀ afáwa mukadamu ni àwọn ọmọ haúsá tí wọ́n parí ẹ̀kọ́ wọn ní ọdún yìí tí wọ́n padà bọ̀ sí nàìjíríà tí wọ́n fa ìtẹ́jú pé ti fáínà ti ẹ̀kọ́ wọn tí wọ́n pé wọ́n ní two and fifty ni wọ́n two and two and fifty peoples people ni wọ́n pé ọdún karùn-ún sẹ́yìn tí wọ́n wọlé ní àwọn haúsá ti sanwó ọdún márààrún tí wọ́n sì fi ń padà lọ léyányá yìí ọdọọdún tàn bá gbọ́lùdé ni wọ́n ń gbé wọn wálé pẹ̀lú plane tí wọ́n ń wálé ọlùdé. bọ́mọ sí máa wálé ọlùdé láti sàwùdí gẹ́lẹ́gẹ́lẹ́ làwọn máa wíwá ti ń bẹ ń Sudan sí ń lọlé ọdún. ń lọlé ọlùdé. wọ́n láwọn tí wọ́n fẹ́ kó wọlé lọ́dún yìí sìn yín wọ́n ní three hundred and seventy ni wọ́n tí wọ́n fẹ́ kó wọlé wọ́n lè ń kó wọn dé gbogbo owó ẹ̀kọ́ wọn ó ti san lẹ̀ ọdún mẹ́rin tí wọ́n lò ọdún márùn tí wọ́n lò ètò ọdún mẹ́rin ètò ọdún márùn wọ́n yé sẹ́ díẹ̀ díẹ̀. wọ́n níyẹn fagilé lọ́dún yìí kárìtì míníà kárìtì kọ́látìfù fún ọmọ nàìjíríà kankan tí í ṣe yorùbá lọ́dún yìí wọ́n ní wọ́n ní fún ọmọ nàìjíríà kankan ní yorùbá lọ́dún yìí wọ́n torí pé wọ́n sọ wípé àwọn ò máa fún ìlú tó lọ́rọ̀ ní kọ́látìfù kò wá ṣe é yà lọ́tọ̀ pé àwọn haúsá ni wọ́n rí báwọn yorùbá ò rí bẹ́ẹ̀ wọn ò fẹ́ gbọ́. torípọ́n ti gbé ahmed ní ìwà sí jamia olóyìn mi wọ́n ti gbé wá tí wọ́n fẹ́ gbọ́ pé kinní kan wọ́n ní wọ́n ní ìpọ́nmọ́gbẹ́tò kan wá lọ́dọọdún ètò yẹn náà fi máa ń mú ọmọ wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe ń bàdàn lọ́dún yìí wọ́n ní wọn ò ní gbé kankan wá nàìjíríà sọ́dọ̀ tí wàá ń bí torí pé wọ́n gbà yìí pé ẹ̀ ń tẹ̀ ń kó ọmọ rẹ pẹ̀lú wàhálà ìtẹ̀sí sẹ́wọ́ wọn kí ni tún ni míníà. wọ́n náà dààmú dààmú dààmú wọn fún àlẹ́ yọkan. nítorí fọ́ tẹ̀mí lẹ́mìí nìyẹn gbogbo ọmọ asísìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn rẹ̀gẹ́dẹ́ míníà ni a bá lọ. wọ́n dáhùn sọ pé kí wọ́n tún kí wọ́n tún bọ́ háì náà nínú rí míníà tán títẹ̀ kọ́ ò ṣé téèyàn bá rabala abẹ yẹn téèyàn bá na sùúrù sí sí òní fẹ́ máa ṣe pé nígbà tẹ́ ẹ pé ntí awúsá fi ń ṣe ntí à ń ṣe yìí àwa náà sáà nírú ẹ̀ wọ́n ní awúsá tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ yìí sọ fún àwọn yìí pé wọ́n bá yín sọ fún Tinubu ọ̀rẹ́ ẹ̀hún ni wọ́n sọ fún ọba Èkó ọ̀rẹ́ ẹ̀hún ni wọ́n sọ fún ọba Yẹ̀bú ọ̀rẹ́ ẹ̀hún ni àtàwọn míì náà yìí pé owó ìjọba làwọn fi ń ṣe kínní ta àwọn káwọn ọkọ̀ náwọn ní nǹkan kan ibẹ̀yìn náà ń bẹ ń jọba. kì í dẹ̀ sọ ma àwọn tí ń bẹ ní Sudan nìkan làwọn ń ṣe báyìí gbogbo bí ọmọ awúyọ̀ làwọn ń ṣe báyìí fún wọn. àwọn bẹ ní Amẹ́ríkà àwọn bẹ ní London àwọn tí ń bẹ ní báwọn ṣe ń ṣe nìyẹn. ẹ jọ̀ọ́ jọ̀ mọ́ ńgbà wúlọ́ bá ń ṣe báyìí fọmọ tiwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ gidi wálé lọ́rùn báyìí níbo Nàìjíríà ń padà lọ ìtawádẹ́ ń tawádẹ́ ń rí bẹ́ta tí bá ṣe pé ọlọ́run tó fún aláǹfààní díẹ̀ tá a ti rọrọ̀ sọ ń sìn pé pẹ̀lú pé Buhari wọlé la fi ń rí àgbẹ̀kẹ̀lé èpè làbá fọdún ìṣẹ́tàn. ọ̀wọ́ èpè nìkan ni o. náà jọba yìí lórí ṣùgbọ́n ọlọ́run ṣeun àwọn ẹgbẹ́ tí ń bẹ́ ń ta ẹgbẹ́ ta yìí pé wọ́n ní àánú lójú ni wọ́n kọ́lọ́mbà ni fi àánú sí wọn lọ́kàn kọ́mọ́sán náà lẹ́nu tó dépò sáà náà tó wá rí i pé àwọn tó lágbára tán torí pé àti dépò kò tí ì tẹ́jọ́ o pàpàlọ́jọ́ fún Yorùbá torí pé ẹnìkan sọ̀rọ̀ ikímọ̀ kan jò ní ó ní wọn ẹ̀sẹ̀ máa débẹ̀ náà bá náà wọ́n débẹ̀ náà ni wọ́n ní wọ́n wọ́n tó kọ́ pàkọ́ pánkáyìn kọ́ mọ́sàwọn ilé ìbẹ́ o. ní kúmọ̀ ni pé ọ̀rọ̀ tá a sọ tìyà náà. àwọn èèyàn tó wá bá wa tàbí tí wọ́n pè wá lórí fóònù kò tí ì sí kò tí ì sí irú ìta abéèrè gangan nù wọn bóyá irú ìta abéèrè gangan ti wá wà níjókòó báyìí kí wọ́n ní bẹ́ẹ̀ di ká mọ̀ bí ọba lè dìde fún rẹ̀ kó wọ́n yànrán sí wa nísìnyí pé tó ìta abéèrè gangan yẹn pípa pé olódìdí sẹ́pẹ́ nìkan ó gbé àbíyàn méjì ó gbé pé ká wulẹ̀ ṣe wàhálà ní tọrọkọ́bọ̀ mọ́ tó ẹ bá ti ń bẹ ká ríru wọn yín sìn tó bá àti ìgbọ́ látànà tó ti wà. kó sí ọkàn bàbá lára. n tí èmi sì rò lórí ẹ̀ tí mo fẹ́ kó wà ní pé ẹ wà kan kì í wá lásán. pé ọlọ́run fẹ́ ṣe nǹkan kan fẹ́ da kan nǹkan kan ni ó ṣẹlẹ̀ fẹ́ dáhùn lákọ̀ọ́kọ́ abẹ́lọ́hún abíọ́lá abẹ́lọ́hún àríṣekọ́lá abẹ́lọ́hún fọláwíyọ́ nǹkan kan ni ọ ṣáájú nǹkan kan wọ́n ní nǹkan àlàáfíà ọ̀ká tó fi ẹ̀ máa gan tọ́ ẹ pé irú àwọn tó lè gbèrú nǹkan báyìí bá wà kó fi bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé wọ́lọ́run tí wọ́n ń tọrọ yìí ló jẹ́ pé mi ní ń jẹ́ tẹ́ pé ni ẹni ẹni abára tó ti ní agbára bẹ̀ tẹ́ pé ntẹ́yìn àpèkọ́ lọ tọ́ pé èèyàn bá rọ́nà rẹ̀ kódà bí ọ̀dà kan rẹ̀ tó wáyé pé àbá wa rí lánàá ńgbà tá a ṣe tán ńgbà tá a ṣe tán ń bí àwọn èèyàn kan wá bá mi wọ́n ní àṣejẹ́ adáwó yìí ní wọ́n ní lásán àṣejẹ́ kí bíi rẹ̀ wà pé pé yọ̀bá rí yàrá rí he ká padà síbi ibi nígbà tí gbogbo jowó yìí lọ ọlọ́run ìṣẹ̀lẹ̀ bá ní ṣe mo ní ọ̀dà bẹ́ẹ̀ náà ètò mi rò ní pé káka mi pásítọ̀tù ló tì lọ́wọ́ pé ń gbà pásítọ̀tù rèé ẹ lọ́ọ́ kọ́ fún kọ́ wọn bá tiẹ̀ lọ ká mo wá retí ìwọ náà ká máa wo ní tọ́lọ́wọ́ sọ̀ọ́dà àbíjọ́ sọ yín dà wọ́n ní àbá ṣe pé kàdà ń tọ̀ ọ̀rọ̀ kan náà nìyẹn mo tún wá ń lọ ìlànà mo ń lọ sí ilé lánàá ní kọ́ọ̀lù kan tó wọlé wọ́n bá pè mí pé bàbá ẹ̀mú ọ̀rọ̀ sí bẹ́ńlẹ̀ yóò mọ̀ dàbẹ́ pé àǹfààní lámà ni ẹ jẹ́ kí gbogbo jàmọ́ ọ̀jà àǹfààní ìkẹ́ pé kálukú náà ló fi ń tọ́ bá lágbára lẹ̀ nítò ẹ ẹja máa bọ̀ ń bọ̀ bá dọ̀la ìtọ́lọ́mọba di pé òun fẹ́ ṣe fún wa ń bẹ̀. ìrùn lánàá bàtà ń lọlé. ń bàtà wà níbàyìí ní ìsìn ni kílẹ̀ wá kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rò báyìí kẹ́nìkan dìde kọ́ sọ̀rọ̀ ẹnìkan ṣoṣo bóyá wájú bóyá lẹ́yìn kílẹ̀ rò wá lè ṣe báyìí bóyá níwájú bóyá tèmi ni pé torí tí mo sùn táwa yìí gbogbo akájà àǹfààní ẹ̀. gbogbo akájà àǹfààní ẹ̀. ọ̀dà sàárẹ̀ ń tọ́ta kọ̀rọ̀ yìí. ẹnjọ́ ta kó ta kó o sì ta kó lẹ́tà náà. naam. naam. Ọlọ́run kó kọjá gúnlẹ̀ àjọ. àmín. kọjá pé ntí àwọn múlábà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn. wọ́n kéjì nù. ẹ pàkéjì ẹ̀. ọ̀kẹ́ àwọn fúlàní wà kàwé gbàdàn. báṣì wá gbàre afẹ́kọ́ kárí àbáṣì gbàre ẹ̀yìn wọ́n kàwé tán two thousand nìyẹn ọ̀kẹ́. Okay? twenty rèé tátùlì fan twenty míì báyìí tátùlì fan twenty míì báyìí. títẹ́ inú ẹ̀kọ́ lẹ̀ báyìí náà à ń bọ̀ à ń lórí tẹ́ ẹni. ẹ̀kọ́ kan. ẹ̀kọ́ kan báyìí. twenty tá a fún wa báyìí. ha ọlọ́run o. mbani mbani mbani mama sanu wa Ọlọ́run o. aa ah. ah. àwọn ah, ìjọba abu ma wọn ma ti ba nǹkan jẹ́ o. ní ti ayẹ kárí yẹn mẹ́ta mẹ́rin látàlá pé a tíkẹ́ẹ̀tì ìdìbò ẹgbàgbé yẹn àmọ́ yẹn ni ẹjẹ́ àmọ́ kí ni wọ́n ní. tá mọ̀ pé ẹ̀yin tẹ́ ń bẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ń bẹ́ ìwọ́lá ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. pé èló tíkẹ́ẹ̀tì yẹn one twenty ok ẹ ọ lè tún wọ́n sí one fifty bọ̀sẹ̀ gbàgbé yẹn ṣùgbọ́n kí làwọn ọmọ yẹn ní èjì gangan. three million five million. làwa béèrè twenty tí sáà ti rí. ẹ̀yà sọ̀kalẹ̀ gbà náà ká sọ̀kalẹ̀ sórí tẹ́ẹ̀nì àti wárí tẹ́ẹ̀nì kan bí. kún twenty alájọ wa márùfù ní tẹ́ẹ̀nì kan náà. ó di méjì. ó di méjì. alájọ wa Usama ẹ dákun ẹnìkan máa kọ ẹ máa kọ sí ẹ lọ́mọ ká máa lọ gbàgbé. tẹ́ẹ̀nì mẹ́ta. àti fáwọn tí wọ́n sàdéhùn ní gbàgbé dá. tẹ́ẹ̀nì mẹ́ta àbí mélòó mẹ́ta. ọ̀la la fẹ́ kí ẹni yìí gbéra o kọ́lọ́n yóò ṣe bẹ́ẹ̀ sátidé ni ó ní ìdánwò sátidé ló ní ìdánwò ó ń ṣe mástà lọ́wọ́ àánú ló ṣe wá nàìjíríà tẹ́ẹ̀nì di mẹ́rin. ten so ti délẹ̀ five ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn. ẹ wo ẹyin ìyàtọ̀ bẹ́ẹ̀ mẹ́ ọ̀dọ́ wa ní wa. wọ́n lẹ́ ń dami ládòkè ẹ̀ mọ́ dàbí léyàn tí ń bẹ́ ń sàlẹ̀ lórí. ẹ̀mẹ́ iná ń gbóhùn wá ń sàlẹ̀ àwa kan là ń sọ̀rọ̀ ń sàlẹ̀ yìí ẹ̀ mọ́ dàbí léyà lórí ẹ̀ torí ọlọ́run ẹ jọ ọlọ́run o wá bá ní tọ́jú kó èdè tí òun dàbí léyà lórí mọ́ ọlọ́run. amina. iná àti iná kọ̀ọ̀kan. jẹjẹ. five thousand. five thousand. take over na 5,000. 5,000. five thousand láwọn báyìí. five thousand ẹgbàá ń bí bárakàlà gbogbo ògbà ọlọ́run jíga náà já ha o. ní ẹgbàá náà já ha o. na à ń fowó ìyá fi ń yọ ọ̀ràn lọ́rùn ara wa ni o. ọlọ́mọdé ajá ha o. àmín. ẹni ọjà ha gọ o. Hmm. gbogbo ohun tí à ń gbà yìí ọlọ́run kan bá ní ṣe ọsibítù ká fi gbà fáwọn èèyàn o. àtúrí mi ń bì ọlọ́run gbà o. àmín. ẹgbẹ̀rún márùn-ún ni à ń béèrè yìí. márùn fi eléyìí síta. àmín. níjókòó wa yìí pé àwa ń pe five million five million wọ́n ń jáde lọ́tún jáde lọ́sẹ̀ yìí a sì pé gbẹ̀rún márùn-ún rí tí à ń ṣe sí sí sí a tó máa rí kọ̀ọ̀kan jèjì ọlọ́mọdé sọ́dà bẹ́ẹ̀. amiina. yóò ṣojú èmi yóò ṣojú ẹ̀yìn. àmín. èyí sọ̀rọ̀ làwọn àṣẹ ń bí. Saudi tó ti dé Saudi ó ti dé ó ti ń pásítọ̀tù lọ́wọ́ pásítọ̀tù máa mú bọ̀ ń bí. pápákọ̀ náà fẹ́ lọ kọ skẹ́ẹ̀tì ní ìsín nìyẹn wọ́n lọ kọ tọ́tí pé ní ìsín wọ́n lọ kọ skẹ́ẹ̀tì nìyẹn. àwọn rèé o àwọn wọkọ̀ rèé ẹ ṣeun àwọn wọkọ̀ àwọn wọkọ̀ rèé kọ́lọ̀ ń járe wọ̀ jama ẹn tí rèé o pásítọ̀tì rèé o. tọ́lẹ̀ kọ tíkẹ́ẹ̀tì fún. à ń gbowó tán ní wọ́n lọ kọ́ náà nìyẹn kódà látàná. láti àná láti rẹ̀ ń tó sọ pé òun mọ ibi tá a ti kọ́ rẹ̀ o ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn. ọ̀dà náà ó sọ̀kalẹ̀ sẹ́gbẹ̀rún méjì two thousand two thousand. ṣé márùn nù ok kò ní ká yọ o. two thousand bọ́bá sì ń bẹ nínú ẹlẹ́gbẹ̀rún márùn náà wọn àti bọ́ kò tí ọlọ́run ẹ̀sẹ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kì í kọjá náà o èyí tí kálukú bá ní lọ́wọ́ tá a bá ti lè pe nọ́mbà débẹ̀ dáálẹ̀ tẹ́pẹ́ ọba ní lọ́wọ́ tí ọ̀pá ọ̀la ọ̀pá ọ̀la láyùká alíbùláwò náà sá ìlà nọ́mbà tiẹ̀ náà. bí a bá gba tíkẹ́ẹ̀tì àbí kílẹ̀ fẹ́ gbà tí ah. wọ́n tún rí sẹ́yìn lọ́ọ́ díẹ̀ mú lọ tí wọ́n ṣe sí dọ́là mú lọ sí ọ̀hún tí wọ́n lọ jíṣẹ́ ìjókòó agbeni pé tó àwọn ọmọ ò ní ṣépè ah, ẹ wo ẹ wo àmọ́ àkúmọ̀ bẹ́ẹ̀ pé àwọn kan náà ló kú mẹ́nìkan náà dé wọn lulẹ̀ tí àwọn máa ń bá gbọ́ pé àwa jókòó tẹ̀síìrì ń bí arítàwọn rò ha. ẹ má wà lẹ́yìn òdiri yọ mọ ẹyin tá à ń sọ yìí. ọlọ́run pariwo ibùrú sẹ̀bíìlì nù kùránì ọba àlejò ọlámọ̀ntọ́ ọba ọ̀jọ̀gbọ́n ni. bóyá àdúrà tá máa ń bá ṣe kò ti bóyá ń bẹ̀ pé àwọn ará nàìjíríà báyìí wa òkè ní mo àbámọ̀ pé wọ́n ní àwọn ọ̀rọ̀ dọ̀ àwọn èèyàn àwọn lọ tọ́lá àwọn mọ̀ wọ́n tálíkà yìí wọ́n. wọ́n ní wọ́n sọ fáwọn wípé bórí ẹ bá wa pé ọmọ lówó ọkọ̀ àlọ́ àtàbọ̀ lọ́wọ́ ọ̀bẹ̀já náà ọlọ́sàn-án èèyàn wọ́n á ní sẹ́ẹ̀sì mọ̀ pé ọbẹ̀ jọ bẹ́ẹ̀ nísìnyí pé lọ́fẹ́ pa ńlá báyìí mo ní mọ ọ̀hún mo ní kó lè bá wa dá parí lè rí báyìí o tẹ́ ẹ bá rí ṣe bẹ́ẹ̀ ṣe rìn àwọn ò ní gbọ́n bí o olóṣì mọ̀ tọ́lẹ̀ ìṣẹ́fà o ọlọ́mọ tọ́lẹ̀ ìṣẹ́fà wa ń bì o àwọn àwọn àǹtọ̀rọ̀ Abíọ́lá àǹtọ̀rọ̀ Adéṣekọ́lá àǹtọ̀rọ̀ eh, eh, Fọláwíyọ́ o bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ti rí ṣe tẹ́tí dá yín lóhùn tẹ́tí fún yín lówó tẹ́tí fún yín mílíọ̀nù ẹ̀ ti yá ànímọ̀ kankan o àwa sì a sì ń wà ń kalẹ̀ ń bí à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó fún alágbára kún ẹ̀sìn. àwọn àforísọ̀ gangan abẹ́rẹ́ ń jẹ lánàá ẹ̀yìn dé lónìí

òpònú àfà ni máa ń sọ ìjọ di jẹ́mọ̀ rẹ jẹ́ ìwọ pè wọ́n sí dáadáa ṣé ìwà pàpé dáadáa ni kíní yẹn lòfi jẹ́ pé wọ́n lòún rẹ jẹ́ wọ́n náà nà síbẹ̀ náà. two thousand tó ti délẹ̀ one thousand one thousand one thousand one thousand one thousand one thousand one thousand bí wọ́n ní ẹgbàá mi wọ́n ní two ni wọ́n kó débi o one thousand. one thousand. ẹnìkan ni wọ́n dájọ́ ni ẹ kárí ẹ kárí ẹ kárí ẹ kárí. ẹ dákun ẹnìkan gbọ́ bí wọ́n mọ owó kakọ́ máa bá nìkan sí bẹ́ẹ̀ lẹ́yìn. alájú sábà báyìí kí mọ́ ẹ mọ̀ ẹ́ wọ́n ti kà bẹ́ẹ̀. fúlàní tiẹ̀ fúlàní tiẹ̀ ni fúlàní ni wọ́n ní ẹgbàá ẹ́ three thousand ẹ̀ka rè. àṣẹ aláàdé bí o ọlọ́mọ fàṣẹ sí o. one thousand o nítorí pé ní kárí la fi ń ṣe báyìí o àwọn afẹ́ gbé nípò kálukú ipò kálukú tọ́lọ́run rí i pé ńlá wà àfẹ́ kó níye mọ́ kí fọláwíyọ́ mọ̀ níye àìsèkọ́lá kọ́ mọ̀ níye abíọ́lá kọ́ mọ̀ níye kí bí abágbé ń ṣe wáàsí kọ́ mọ̀ gbẹ̀sẹ̀ nípa pé wọ́n lẹ́ máa ń lọ ìjókòó tẹ̀síìrì àgbè ni wọ́n dọ̀lọ́lá ni. pé ara ògùn pa ẹ sì wá tẹ̀síìrì tìyín sì dáa báyìí ẹ̀yin ará géètì ẹ wá tẹ̀síìrì tìyín dáa báyìí ẹ̀yin ara oríta mẹ́rin ẹ wá tẹ̀síìrì tìyín dáa báyìí apẹtẹ ẹ wá tẹ̀síìrì dáa báyìí ará omi ará àwọ̀tán láti ìlú gbogbo bí ẹ ti wá pátá ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ yọ sàmì síbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run. àmín. one thousand ní ìsìn ẹ máa gbọ́ báyìí ẹ máa gbọ́ báyìí five thousand and five hundred two hundred one hundred fifty naira twenty naira ten naira five naira. Allahu akbar. ẹ máa pé ntí mo ní ni mo mú wá o. mo mú wá o. ntí mo ní ni mo mú wá. ọlọ́run orí mi ó sì tún mẹ́rọ mi. ntí mo ní ntí mo ní ni mo mú wá o. ntí mo ní ni mo mú wá. ọlọ́run orí mi ó sì tún mẹ́rọ mi ìtí mo ní ni mo mú wá. ìtí mo ní ni mo mú wá. ìtí mo ní ni mo mú wá. ọ̀sẹ̀ tún mẹ́rọ mi ni mo mú wá. ìtí ni mo mú wá. ìtí ni mo mú wá. ọlọ́run rí mi.

Ọlọ́run orí mi, ó ti bí ìyẹ̀wò mi. Ìtínú, òun náà ni ó pé mo rí ni mo mú wá o. ni mo mú wá. Ọlọ́run ti mo mú ni mo o. ọlọ́run rẹ̀ mi. Òbí tó mẹ́rọ mi, ètí ní ni mọ́